nínú àwẹ̀ Ramadan tí máa wáyé ní lásìkò sàárì títí tí lè fi mọ kàdìrí Ọlọ́run mọsà gbọ́dọ̀ nìkan kan wá ọlá nàbí lọ́dọ̀ Ọlọ́run làlá ìlà ìlọlá ẹni ní abala tọkẹyìn lórí ètò tòní àgbọ́dọ̀ mọ dúpẹ́ fáwọn olóore torí pé bẹ́ẹ̀ náà láti máa dúpẹ́ fáwọn tí wọ́n fún wa lẹ́bùn àwọn tí wọ́n ṣe onígbọ̀wọ́ àwọn ètò wa Ọlọ́run dàkún mọsà bá dúpẹ́ fẹ nìkọ̀ọ̀kan wọn bẹ́ẹ̀ látọ̀dọ̀ bàbá Dr. Ahmed Salahuddin aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Standard Group of Company ti Standard Insurance Consultant Limited tó wà lábẹ́ rẹ̀ tó wà thirty three Victoria Rubi Eke Street nílẹ̀ phase one nílùú èkó ń bí ọlọ́run mọ́jẹ iléeṣẹ́ náà bàjẹ́ mọ́jọ dàrú láéláé ètò nípa insurance làwọn ń mójútó bí wọ́n bá ní bí wọ́n bá fi ìyàjẹ̀yàn lórí ọ̀rọ̀ insurance tó bá ti lọ rí wọn wọ́n bá ọ̀yànjú ẹ̀ wọ́n sì bá ọ gba ẹ̀tọ́ rẹ̀ àbọ̀ fẹ́ ṣe insurance gbogbo nǹkan rẹ̀ kò lọ síbẹ̀ àwọn insurance ńláńlá làwọn wá ń ṣe ìyá rẹ̀ aeroplane ni ọ̀rọ̀ ọkọ̀ ojú omi ni ọkọ̀lé ilé ni ọkọ̀lé ni àbó ní ọgbà oko tó bá ti lọ sọ́dọ̀ wọn wọ́n bọ̀ ṣe insurance ẹ̀ bẹ́ẹ̀ ni bá ṣẹlẹ̀ sí ni wọ́n á fún ẹ lẹ́tọ̀ọ́ rẹ̀ lórí ẹ̀ kọ́lọ́run alájà wa Khadijat Damori eh, alájà wa Yadamala oníbàtà ni bàtà tí wọ́n ń street mọ́sálásí alájà lágége adúpẹ́ pọ̀ lọ́wọ́ wọn kó bàtà ránṣẹ́ sí wa kódà àwọn bàtà wọn náà ẹ rí i pé à ń fáwọn àlejò wa láti ìgbà tí láti àná láti ń fáwọn àlejò wa ní bàtà Ọlọ́run dákun alájà náà lọ́mọjọ wọn mọ̀ sí mọ́jọ wọn mọ̀ sí ìgbà alájà wa Kelani perfect days fabrics àwọn wà ní nọ́mbà c ninety four new alade market ní Ìkẹjà Lagos ọlọ́mọsábà wa pẹ̀lú wọn o Ah, ìyá wa náà alhaja wa kìlání ọlọmọsàbà dúró tì wọn kódà àwọn tó fẹmi náà lásán ọdún lẹ́yìn ìgbà tó tó fún wa láwọn gèlè ọlọmọsàbà wa pẹ̀lú wọn o àwọn náà nínú ìhòòhò ọlànàbí lọ́dọ̀ Ọlọ́run gbogbo àwọn tí bá ti ń tọ́jú àwọn àfa wà láìtàlá yóò máa gbòòrì lọ́dọ̀ Ọlọ́run gbogbo àwọn tó ń gbọ́ aláàánú apáta Ọlọ́run ọmọ sàánú àwọn náà ọlànàbí lọ́dọ̀ Ọlọ́run o. ájì àwọn hadisata agbolo ajé àwọn náà fún wa láṣọ àti gèlè ó fún wa lóríṣiríṣi aṣọ ó fún wa ń gèlè gbẹ náà làwọn náà kó wa fún wa wọn ní àwọn fi ṣàdúrà fọkọ àwọn wa Ishaq agbolo ọlọ́run mọ́sá bá wa kẹ́ ẹ bá wa gẹ̀ ẹ́ àdìsí ajé wọn kalẹ̀ sí opposite retail market ìbẹ̀lẹ̀ àwọn tí ń ta aṣọ lóríṣiríṣi ìran aṣọ tẹ́ ẹ bá wá débẹ̀ náà lẹ́ẹ̀ bá pàdé lọ́dọ̀ wọn. dolphin food in conjunction with Orisun television power oil dynamic and munch eight náà làwọn náà fún wa rẹpẹtẹ wọn kó fún wa ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ yanturu jù ọlọ́run mọ́sá wàlàláìlá dolphin náà ọlọ́run ní fìbí pa wọn o ọlọ́run mọ́sá wà dúró tì wọ́n iléeṣẹ́ Orísun ọlọ́run níjọ́ bàjẹ́ kò níjọ́ dàrú yóò máa ga sí ni bàbá wa Fẹ́mi Adédìgbé ọlọ́run bá dúró tì wọ́n ọlànà Muhammad lọ́dọ̀ Ọlọ́run ọkù wa ṣèyí adéríbigbé Ọlọ́run bá wa pẹ̀lú wọn Ọlọ́run ní dáa lámàrí wọn rú láéláé alhaja náà alhaja wa Abdullateef ọyáṣepẹ arówó sàdínì Sogoro Central Mosque wọn ní ká máa fi ṣàdúrà fàlàjà wa Samiat ọyáṣepẹ Ọlọ́run bá wa kẹyà wa náà bá àforíjì wọn àtàlájà Fatima Tọ́lásàndé Ọlọ́run bá àforíjì wọn kọlọrun bá wa kẹ wọn Ọlọ́run dákun wọn ṣàṣekúrò sí mi fẹ́ nìkọ̀ọ̀kan wọn àwọn ìjọ Dalfat lábẹ́ àṣẹ àbá Fatalá Sheikh Dr Abdullateef Animasa àwọn ẹ̀sìn ní òbí wa àwọn náà kó ẹ̀bùn fún wa rẹpẹtẹ wọn ni a máa fáwọn èèyàn àwọn wà ní àgòrò ní abánikọ́lé níjòkó bẹ̀lẹ̀ àwọn kalẹ̀ sí ìjọ dálífàtú wà ńbẹ̀ ọlọ́run ní ìbàjọ́ náà jẹ́ ọlọ́nàbí lọ́dọ̀ ọlọ́run. amira salimata adébọ̀wálé fẹ̀rẹ̀ system block industry àdúpọ̀ ọ̀pọ̀ lọ́wọ́ ẹ̀yin náà ọlọ́run bá wa pẹ̀lú yín o ọ̀làlá ìlà ìlàlá afamok tours and travel àwọn náà máa ṣe wá lóore o afamok tours and travel limited àwọn náà ṣe wá lóore o wọ́n dúró tiwa nú àwẹ̀ yìí ọlọ́mọṣàbà dúró tàwọn náà ọlọ́nàbí lọ́dọ̀ ọlọ́run ọ̀làlá ìlà ìlàlá àtúwọ̀n ń tara àwọn eléyìí à ń ké sí gbogbo àwọn onídùúdù ọlọ́rẹ̀ wípé ẹ̀yin náà ẹ tara ṣàṣà ẹ wá gbètò wa lárugẹ ẹ wá bá wa dá ṣètò yìí iye tó di pé torí pé àwọn ọjọ́ yìí wọ́n kàn ń fún wa lọ́jọ́ yìí díẹ̀ díẹ̀ ni gbogbo yìí tá à ń ṣe yìí nísìn títí báwo bá pé mẹ́wàá á tún wo báwo lèyìn ó ṣe lọ sí báwo làwọn mùsùlùmí ṣe báwo ni wọ́n ṣe dúró tọwọ́ àdúrà sí ṣé wọ́n sọ̀pọ́tì ẹ̀ lóòótọ́ àbí wọ́n kàn ń fi à yìí à yìí náà fi ń sọ̀pọ́tì ẹ̀ wọ́n máa di pé ó di pé àwẹ̀ pé mẹ́wàá ẹ̀tún lórí Ramadan Kareem wò mọ́ kò gbọ́dọ̀ rí o sẹ́yìn bẹ́ẹ̀ ń jòkó kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ o túláàsì kọ́ni kó wọ́pọ̀ rẹpẹtẹ wẹ́ni wọn bá ń tẹ́ bá nínú ẹ pè mí ẹ sẹ́ndì ẹ̀ sí wa àmọ́ bá ti ṣe tí òbí dọ́dọ̀ àwọn ọ̀gá wa olóògùn ọlọ́run táwọn náà rẹ̀ tó máa fi àsìkò fún àsìkò fún wa tá a fi sọ ọdún tán ọlọ́run mọ́sàgbàdé nìkan kan wa ọlọ́run ní dáradára wa kò ní fi wálẹ̀ ọlọ́run Muhammad lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah adúpẹ́ pọ̀ lọ́wọ́ gbogbo àwọn tó ṣe wá lóore o ọlọ́run mọ́sàbà dùn yín nú ọlọ́run ẹni ọlọ́run la hawla wala illa billahi al-aliyyil azim. now gẹ́gẹ́ bí àwọn ìbéèrè wa hmm, àtàwọn ìdáhùn rẹ̀ ní àná a béèrè ìbéèrè mẹ́ta ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n gba méjì ń bẹ̀ àwọn akẹ́yọ̀ kan ni wọ́n gbà ń bẹ̀ àmọ́ àwọn tọ́lọ̀ ní ọgbà gbogbo ẹ̀ a pè wọ́n a ti fún wọn ní ẹ̀bùn wọn. a wípé ما هي الصور التي ورد ذكر اسم يوسف عليه السلام فيها àwọn súra ọlọ́run ọba mi ti dárúkọ ànábì yusuf nínú ẹ̀ nínú alukur'an àwọn súra ọlọ́run ọba ti dárúkọ ànábì yusuf nínú alukur'an ọlọ́run ọba dárúkọ ànábì yusuf nínú súratu al-an'am súratu yusuf àti súratu gáfẹ̀r súra mẹ́ta ni an'am yusuf gáfẹ̀r àwọn súra mẹ́ta tọ́lọ́run ọba ti dárúkọ ànábì yusuf nìyẹn. àwa béèrè béèrè kejì pé mọ́ni wà awal muwaridu fil islam tálà kọ́kọ́ olùtọ́jú lóbìnrin agbẹ̀bí lóbìnrin nínú Islam wọ́n ń porúkọ ẹni náà ní Rafidat bint Saad Rafidat bint Saad náà lórúkọ ẹ ẹ̀kọ́ ọ̀lẹ̀ torí ìjọ mi ti béèrè bá wálé lórí ẹ̀ kẹrẹ báyìí tì mọ́. béèrè kẹta béèrè pé man hiya allati azaba al-kufaru wa mana'u anha al-ma'a fa anzala Allahu 'alayha ma'an mina as-sama'i azabuha tálẹ́ni náà tọ́lọ́wọ́n bá mi ṣe kàrámọ̀ fún táwọn kẹfìrí mú dè tí wọ́n ń jẹ́ ń yà tí wọ́n ò fún lómi mú wọn fún lóúnjẹ jẹ ọlọ́wọ́n bá dẹ̀ sọ òjò kalẹ̀ láti sánmọ̀ pé kó máa rọ̀ fún òun nìkan ó dẹ̀ mu omi ní òjò náà ó mu omi ó yó ó tún mú inú ẹ̀ ó tún fi wẹ̀ kàrámọ̀ tọ́lọ́wọ́n bá ṣe fún yìí lọ́wọ́ á mú àwọn tí ń fi àjẹ dáwọ́ yàdúró gbogbo ni wọ́n pe orúkọ ẹrú ọlọ́run náà ní umu shuraik al-asadiya umu sharik al-asadiya umu al-asadiya náà lórúkọ ẹni bá ṣe náà fún kọ́lọ́n dákun mọ́sá wa. eléyìí ni àwọn ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta tí a béèrè ní àná ìbéèrè tòní òun la fẹ́ sọ yìí ìbéèrè tòní rèé ẹ farabalẹ̀ mi àkọ́kọ́ lọ سورة في القرآن من qara'aha كل ليلة لن tusibahu faqa abadan wọ́n ní súra kan bẹ̀rẹ̀ alukur'an gbogbo ẹni yòówù tí bá ń ka súra yìí ní gbogbo alaalẹ́ kó tó sùn wọ́n ló sì ò ní dọ́dọ̀ rẹ̀ gbogbo tí jẹ́ràn òsì ò ní kàn tí wọ́n bá máa kà lálẹ́ kó tó sùn tí ń ké súra yìí lálẹ́ kó tó sùn ẹyọ ló lè kéni mẹ́ta ló lè kéni méje ló lè kéni tó ń ké every night kó tó sùn èyí ò ní nàkàtà kó tó máa rí kan súra wo ni súra ọ̀hún ẹ lọ bá wọn àfa aláṣẹdí wọn sọ fún yín. ìbéèrè lẹ́ẹ̀kejì mọ́ta fúrídọ́lì jihad alal mu'minin ìgbà wo gan-an lọ́lọ́wọ́ bá ṣe ogun jíjà lọ́ràn yẹn láwọn mùmìnì lórí ẹ rí i pé àwọn kèfèrí ni wọ́n kọ́kọ́ ń tọ́jà àwọn mùmìnì tọ́ra àwọn ẹlòmíì tọ́rọ òye tán ní mùsùlùmí wọ́n ní ìsìlámù bẹ̀rẹ̀ pẹ̀lú dà wọ́n ní wọ́n amúkúra ń lọ́wọ́ tún ni wọ́n fi dà gé wọn nípa tí ó ti gba Kùránì yọ gbàdà wàláì bàbá làárọ̀ ni àwọn kèfèrí ń tọ́ àwọn mùsùlùmí wọ́n ṣe jàǹbá fún wọn wọ́n ṣe gbogbo ẹ̀ fún wọn títí títí ó dáàyè ó ní iye ọdún kọ́lọ́hún tó sọ pé tọ̀ ní báyìí o ẹ̀yin mọ̀mí náà wá dìde ogun pẹ̀lú wọn èmi ọlọ́run rẹ̀ mo ṣe tán láti gbẹ̀yìn jà ọdún wo ni ọlọ́run tó ṣe ogun jíjà lẹ́tọ̀ọ́ fáwọn mọ̀mí ní inú ọdún wo ìbéèrè kejì nu ìbéèrè ẹlẹ́kẹta òun lọ báyìí pé mọ́ni wákàtí bu rọ̀ṣà il rọ̀ṣúlẹ̀ sallallahu alayhi wa sallam gbàtà nàbì ń kọ lẹ́tà ẹ wá ṣe islam ẹ wá ṣe islam ẹ wá ṣe islam tí ń kọ sáwọn lọ́balọ́ba tí ń kọ sáwọn ìdílé ìdílé káàkiri ta lẹni tí máa bá nàbì kọ lẹ́tà wọn ta lẹni tí máa bá nàbì kọ lẹ́tà wọn gbàtà nàbì kọ lẹ́tà sáwọn ọbalọ́ba tí ó kọ lẹ́tà sí wọn ẹ wá ṣe islam ẹ wá ṣe islam ànábì ní sẹ́kẹ́tìrì tí máa bá kọ ta ni sẹ́kẹ́tìrì ànábì tí máa bá ànábì kọ lẹ́tà kò ju mẹ́ta nínú náà lọ àwọn béèrè mẹ́tẹ̀ẹ̀ta nù ni orí nọ́mbà tẹ máa text answer yín sí rè ẹ má pè o ẹ text síbẹ̀ ni zero seven zero three two six zero two six zero three zero seven zero three two six zero two six zero three nọ́mbà tẹ text answer yín sínú ni ṣùgbọ́n bàbá ẹni tó bá fẹ́ pè mí ó yẹ fẹ́ ràn wá lọ́wọ́ lórí ètò yìí ẹ̀yin náà fẹ́ kún wa lọ́wọ́ lórí ètò yìí àbẹ́yìn náà fẹ́ gbowó fún wa pẹ́tọ̀ ẹ máa fi gbà wọn àfa wa èmi náà lágbára ìṣẹ́jú márùn èmi náà lágbára ìṣẹ́jú mẹ́wàá èmi náà lágbára ogún ìṣẹ́jú ẹgbà èló lọ́jẹ́ yé báyìí ni ẹgbà ẹ máa fi gbé wọn wá lórí ògbó ọlọ́run tẹ́ bá ti pè mí á jọ sọ̀rọ̀ lórí ẹ̀ ọlọ́run ó sì gbàdúrà ẹnì kọ̀ọ̀kan ẹ̀yin náà fi dásí tọ́lọ́run kọ́lọ́ mọ́sà dásọ̀rọ̀ ẹnì kọ̀ọ̀kan yín náà bẹ́ẹ̀ náà bá tẹ̀ fẹ́ wá gẹ́gẹ́ bí àfa ẹ̀ pè mí owó tẹ́sẹ̀rẹ́ báyìí náà ní ọ̀nà yín ẹ̀yin olórin flash drive àbí hard disk ẹ mú wá kẹ́ ẹ pè mí lágbára Ọlọ́run wọn mọba yín lò lórí sùn á mọba yín play ẹ táyọ yọ wọn wò ẹ̀yin náà tó bá yẹ pé nǹkan tó bá la ká ìmọ̀ ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láàmú fi hàn yé. wọ́n bá dẹ̀ fẹ́ gbé program náà bẹ́ẹ̀ ẹ fẹ́ ṣe program yín lẹ́láti ọ̀kadù lẹ́fẹ́ ṣe ni ẹ fẹ́ ká yọ ọgbọ́ wàlímọ̀ lẹ́fẹ́ ṣe léyàwó ni lẹ́fẹ́ ká yọ ọgbọ́ nǹkan kan lẹ́fẹ́ ṣe léyàwó ni tẹ̀fẹ́ ká yọ ọgbọ́ ẹ pè mí lágbára Ọlọ́run ṣáàlà ábàyìn gbé lárugẹ. nọ́mbà zero eight zero two three zero five five zero 86 080 230 550 86 orúkọ mi ò yípadà Alhaji Abdulkadir Yusuf ọba ọwọ́ àdúrà náà ni máa sàlám wa ilal liqa.